على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله لين باتي أندو كفو الله سبحانه وتعالى وباتي أتصوى بني eléyìí tí a ń bẹ̀ kó jọ ìṣẹ́kù wa lórí ilẹ̀ títí dásìkò ọba àdẹ́dà tún jẹ́ kádàrá ká tún rí jìmà tòní eléyìí tó ṣe déédéé ọjọ́ kẹwàá nínú oṣù kejì oṣù sọ́fàr ẹgbẹ̀rún ọdún kọgọ́rọ̀ ọdún mẹ́rin ogójì ó lé mẹ́jọ ìyẹn ní ten to fourteen forty eight abẹ́ musa sẹ́wà kú lórí dáadáa eléyìí tá ń gbogbo ìrawọ́ra sẹ́wà síwájú rẹ̀ abẹ́ musa ìkẹ́ àwọn aráalé rẹ̀ àwọn sàhábà gbogbo àwọn olùtẹ̀lójúpọ̀ ọ̀nà rẹ̀ títí tálíkì amòfidé abẹ́ èmi àtẹ̀yìn àti olùgbọ̀ wa mọ́yọ̀ akóònù kẹ́nà ọlọ́run kíra wa padà sórí ètò akùnúsù súnà níbi tí a ti máa ń gbé ẹ̀wò àwọn ìwàsí ìbálò ìjọmọnìyàn torí wípé ẹ̀sìn wa yìí eléyìí tí Allah subhanahu wa ta'ala tó fi rán anábọ̀ Muhammad ike àtọ̀lọ́lọ́run láti wá parí iṣẹ́ náà kò sí ìbálò kan ìwàsí kan ìjọmọlúàbí kan tó le tó tó dàbí ẹni bá tẹ̀lé lánàá tànẹ́bọ̀ Muhammad torí wípé látara ń tọ́ba adẹ́dà fi sàáyàn láàrin àwọn ànábì tó ṣáájú àti àwọn ẹ̀dá mi tó kù òun náà ní ìbálò tó pé òun náà ní ìwàsí ọmọnìyàn tó jọmọlúàbí abẹ Allah subhanahu wa ta'ala ṣe máa ń bẹ gbogbo ìgbà àti ní àtẹyìn mọ́ṣà tán wá ṣe gbogbo tàbá kù sí ẹrú gbọ́dọ̀ ṣe tán láti máa gbà tún ṣe ẹrú gbọ́dọ̀ ṣe tán láti jẹ́ni tí ó máa wá ìdí rẹ̀ bẹ́ẹ̀ síwájú ọba tó dáa báwo ni wa wọ́n ṣe dáa tí wà ò bá ti dáa yóò máa túmọ̀ sí wípé ìbádà tá ń ṣe láàyè nìyẹn bẹ̀tí bàbá èèyàn bá ti dáa ìwàsí rẹ̀ gbọ́dọ̀ máa dáa yóò sì máa gba tuntun ṣe ọlọ́run jẹ́ kí ìjọsìn wo jẹ́ àtẹ́wọ́gbà kí ìwàsí wọ́n lè jẹun tí ó dáa so ká má bá wọn sọ wípé ọ̀tọ̀ ni wà ọ̀tọ̀ lẹ̀sìn rárá ẹ̀sìn náà ni wọ́n ń pè ní ìwà abẹ ìjọsìn wa ṣe ni tí ó jẹ́ àtẹ́wọ́gbà fún wa ẹni tó bá dẹ́dà wá pàfẹ́tì méjèèjì fún tó parí rẹ̀ fún tó pé fún tó sì yọ́nú sí ọ̀nà lànàbọ̀ Muhammad lójú sọ pé wá innaka la'ala khuluqin azim dájúdájú rẹ̀ ànàbọ̀ Muhammad kí àtọ̀lọ́ ọlọ́run kò máa bá lójú ló wà innaka ká rò pẹ́lú mi gbogbo bí tẹ́ wọlé tù sí innaka ẹni tí ń bá sọ̀rọ̀ ẹni tó rán sí wa ẹni tó rán gbẹ̀yìn tí ò sáná bí mi lẹ́yìn rẹ̀ ó ní la'ala khuluqin azim gbẹ̀yìn ó da ìrẹ́lòfin dáa ju ìrẹ́lòfin ga jù níwà pé wà kan wá dá tó jọmọlúwàbí ara nẹ́bà Muhammad ẹ̀ ti rí àtàwọn sọ̀hábì rẹ̀ àtàwọn tí wọ́n máa ń tẹ̀lé ojúpọ̀ ọ̀nà rẹ̀ tí wọ́n ń fi ọ̀rọ̀ àti ìṣe ìwà sí tàbí ń kọ́ṣe rẹ̀ àti gbogbo ń ta bá rò pé yẹ kó dá lára wa láwùjọ wa ẹja padà lọ sọ́dẹ̀ ní tọ́ba adẹ́dàrán sí ọ̀nà lànàbọ̀ Muhammad abẹ kọ́mọ́sàjì rọrùn fún wa a rí i pé àbẹ́sì àkà níjẹ̀jọ nígbà tá à ń bọ̀ lórí ìbálò àwọn ọmọdé torí wípé láti kékeré báyìí láti máa ń pẹ̀kan roko islam ẹ̀sìn eléyìí tọ́ba adẹ́dà yọ́nú sí fọ́mọnìyàn òun ní ẹ̀sìn kan tó ń tẹ́ kí a gbogbo ìṣẹ̀mí ayé ọmọnìyàn kọ́bùlà mawulud kan tó bí wa hátà bàdà mawulud tán bá bí wa tán nígbà tá a wà lópò ńlò mínà sọ́bí tá a fi wà lópò ńlò tá a mọ̀ kankan bó ni wọ́n ṣe bá lò títí ó fi dàgbà tí ó fi dògbò báwo ni wọ́n ṣe wá báwọn èèyàn lò islam ló nìyẹn tó túmọ̀ sí pé kò sí jánìbù kan mi jà wá níbi hayatil insan agbègbè kanú agbègbè ìsẹ̀mí ayé ọmọnìyàn tẹ́ẹ̀ní rí pé àìsáájú ẹ̀kọ́ ìbálò kí n lójúṣe kí n lẹ̀ tọ́ inú Islam láti rí so ẹ wo bí wọ́n ṣe ń bá bọ̀ bó la ṣe gbọ́dọ̀ bọ́ ọmọ lélo tọ́mọ ó fi láàánú wa bó la ṣe gbọ́mọ̀ bá ọmọdé ṣeré tí ẹ̀mí ọmọdé ó fi wà irú ọ̀rọ̀ wo la máa sọ irú gbólóhùn la máa pèsè wọn ẹ wo gbólóhùn tí bàbá fi ṣe àkọlé àdéhùn àkàkù níjẹjọ ńlá yàrá tètè kàkà parí ẹ ó ní báàbò kọ́ọ̀lù rọ́jò lè sọ gírí ìyàbò náà yà gbólóhùn tí àgbàlagbà ó sọ fọmọdé pé ìyàbò náà yà èrè ọmọ mi èrè ọmọ mi yẹn ò túmọ̀ sí pọ́mọ tá a bí gangan tá a bá sọ fọmọ wa tá a bí tá a máa ń pè bẹ́ẹ̀ ó yàtọ̀ sí pé ní Abdulfatah Abdullah ọ̀tọ̀ nìyẹn bẹ́ẹ̀ tá a bá ní ìyàbò náà yà ó gbọ́dọ̀ mọ̀ wípé a fẹ́ bá wọn sọ̀rọ̀ tó pàtàkì ó tún wá gbọ́dọ̀ mọ̀ wípé gbólóhùn yẹn gbólóhùn yẹn túmọ̀ wípé ìrẹ ọmọ mi tí ń lẹ́ lómi ń dẹ́yìn rẹ ẹni tí mo ṣe wàhálà nítorí ẹ̀ tó ọmọ yẹn náà padà òun la fi má pèjú ìwá fún wa látara anabi wa ibrahim alayhisalam àti látara anabi yakub alayhisalam àtọmọ rẹ yusuf alayhisalam tí bàbá rẹ sọ wípé ya bunayya la taqsus ru'yaka ala ikhwatik a rí i pé àánú ló fi bá sọ torí pọ̀rọ̀ tí Yusuf aleyhisselam alátọ́lóhùn láyà alátọ́lágbára púpọ̀ ni nígbà tí ó pè lákèsí oníyàbò náyà á èrè ọmọ mi látàkùsọ̀sọ̀rọ̀ huyak aláìdákun mọ́ lọ fún yàn kan so a rí i pé òpin nínú ọ̀nà tá a lè gbà láàánú náà ní ká pè yàn ní ọmọ tábà wá padà sọ́dọ̀ hadisi eléyìí tí bàbá fi ń ṣẹ̀rí fún wa nínú ọ̀rọ̀ hasaru ti Abdullahi Umar ó nígbà tí arákùnrin kan tí wọ́n ń pè ní abdul ijalani al-muharibi tó wà ní jesu ibn zubair ó ní òun ní ọmọ nkù kan tí ọ̀nkù rẹ̀ bẹ̀ ti sàsọ́lẹ̀ pé ràkún mímí ó gbogbo gbàtẹ́ bá ti bùsọ̀ bàbí ṣètò ọlọ́ọ̀ni làwa náà ti sọ pé ó dọwọ́ wa ká kí ni ká máa sàsọ́lẹ̀ dáadáa gbogbo dúkìá wa náà kọ́là ń sọ pé ọmọ ẹ pín so ẹ̀já wa náà ó ti àwọn kankan síwájú. Si torí pé wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah la taj'al ghayrak tuqaddimu shay'an lak má jẹ́ kó jẹ́ gbogbo èèyàn ló fẹ́ kó máa ti dáadáa bẹ́ẹ̀ ti dáadáa síwájú ìwọ gán fúnra ara rẹ fọwọ́ rẹ tì fọwọ́ rẹ tì síwájú tó bá lò pé wọ́n ó ṣe wọ́n lè lánìyàn pa wọ́n ó ṣe o káwọn àìrójú àìráyè kan ó sì kíni kò wọlé tọ̀hún sòwò yẹn náà mọ́ nígbà tí wò ti láìrójú àìráyè tí ń tọ̀ sí lè tó lè ṣe wà lọ́wọ́ rẹ̀ gbìyànjú sepá látara pò ṣe kí ni pò ṣe ìyẹn ni àkọ́kọ́ ẹ̀kọ́ tá kọ́kọ́ mú bẹ́ẹ̀ lọ́mọ rẹ̀ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni abil bá ọmọ rẹ̀ yìí pé bàbá rẹ̀ sàsọ́lẹ̀ pé tó ń bá kú ó ní kó ṣe kí ni fún mi bẹ́ẹ̀ ni arákùnrin ọmọ rẹ̀ yóò gbà ó ní lọ bí olùmọ̀ amẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ náà níjẹ̀jọ́ wípé ìyẹn túmọ̀ sí wípé gbogbo tó bá rú òun náà kọ́lá máa dà sí wàhálà á padà sọ́dọ̀ àwọn olùmọ̀ á padà lọ sínú ilal kitab wa sunna kí ló bá dẹ́dà sọ nípa rẹ̀ kí ni ìtọ́sọ́nà tó wà ń bẹ̀ kí làwọn àlàyé tá a wá rí lórí ẹ̀ lórí látọ̀dọ̀ anábọ̀ Muhammad òun làkọ́ ni sọ fún wa pé fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasulihi tẹ́ ẹ bá tiẹ̀ ní fanfa lórí nǹkan kan farudduhu kò sẹ́ni tí ń tà lè dá padà ẹ̀mẹ́jà sọ pé ọ̀rọ̀ fámìlì wa lélẹ́yìí ọ̀rọ̀ bísínẹ́sì nìyí dákun bá mi sọ yẹn àrà àti business àtẹni tí ń ṣe business lábẹ́ ta náà wà lábẹ́ òfin ọlọ́ lábẹ́ òfin ọlọ́ ibẹ̀ láti lè ṣàṣeyọrí mo yẹ ẹ lówó òun bá mi sọ pé ọlọ́run sọ pé kówó mi fún mi ẹ sọ fún pé tó bá fẹ́ jèrè owó yẹn tó fẹ́ fi ṣe dáadáa kó lọ béèrè kílẹ̀ tọ́ ẹni tó jẹ gbèsè kílẹ̀ tọ́ ẹni tó fẹ́ gba gbèsè méjèèjì kò sí kankan tá à ní bá ní òfin ọba dẹ́dà bó la ṣe máa san gbèsè bó la ṣe máa sin gbèsè méjèèjì ló wà ń bẹ́ẹ̀ abi aláàkójọ mọ́sàjọkọ́rọ̀ yìí kó yé wa jù báyìí lọ. nígbà tí wọ́n dọ́dọ̀ Ibn Umar ni ọmọ ń kò rẹ̀ sàsọ́lẹ̀ wípé fàyínkáná wà ló ní ìnà kọ́lá Ibn Umar ìyá àbò mẹ́yà àmọ́ nígbà tí ó sọ̀rọ̀ tí Ibn Umar dà lóhùn tó jẹ́ wájú ṣáhìdì náà hadisi gan Ibn Umar pè pé àbò mẹ́yà sẹ́nà ọ̀rọ̀ àsọ́lẹ̀ tó tóbi ni ó wá pè kì í ṣe nítorí nǹkan kan kẹ́mi ọmọ ẹ̀yẹn ó fi lérò àti kó fẹ́ láàánú rẹ̀ ó mọ̀ pé kì í ṣe pé ọmọ yẹn fẹ́ rìjẹ́tì iṣẹ́ yẹn àmọ́ ó fẹ́ fàánú balò ìyẹn là ń retí lọ́dọ̀ gbogbo bímọbímọ lónìí ẹ jẹ́ ká láàánú àwọn ọmọ wa ẹ jẹ́ ká bá wọn lò pẹ̀lú gbólóhùn tó ṣe kíni tó dáa gbólóhùn tó dẹ̀ táwọn ọmọ yẹn náà ò fi lè rojú wa wọ́n ò fi lè ráyè gbọ́rọ̀ wa ó ní yáàbò náà yà inna fi sabilillahi kullu amalin ó kọ́kọ́ júwe tán pè ní kíni iṣẹ́ dáadáa kullu amalin salihin gbogbo ń tá a bá ti pè níṣẹ́ tá a ṣe ń torí tọ́lọ́n náà ní kíni o iṣẹ́ dáadáa òun náà là á pè ní fi sabilillah a rí i pé àwọn èèyàn máa ń ro fi sabilillah sí àwọn tán bá ń gba fi sabilillah ní mọ́sálásí lè fi sabilillah ara o ìyẹn nìkan kọ́ o ẹ rí i pé àwọn àtẹ́wọ́gbọ́ rẹ náà máa lọ pé fi sabilillah sótìyé àwọn nìkan kọ́ fíṣẹ̀bìlá ìfọ́ká ó pọ̀ gan tó ti yé téèyàn bá tún bíríìjì ṣe ibi táwọn èèyàn ń gbà kọjá kílẹ̀ mọ́ ṣe yẹn fíṣẹ̀bìlá là téèyàn bá rí tó lè pààyàn lára tó mú kúrò lójú ọ̀nà là gbogbo iṣẹ́ tá máa ṣe téèyàn máa fi wojú rí ọba dẹ́dà kódà gbogbo gbólóhùn tó ká pààyàn láṣẹ tó gbogbo àwọn lámàrí làámà ṣe kínní ìkọ́ ilé ẹ̀kọ́ táwọn èèyàn máa kọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ tó ti yé káwọn máa kọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ìran ọmọ òrukàn lọ́wọ́ ìran aláìní lọ́wọ́ gbogbo ẹ̀ náà fi sẹ̀bìlẹ̀ báàbò àṣà ojúpọ̀nà kan tó ṣe kínní tó fẹ́ ni. ó ní pàǹkánná wa lídùúkà iná máa ọ̀sọ̀ bìjámẹ́lì fi sẹ̀bìlẹ̀ la tó bá ti pé lóòótọ́ bàbá rẹ bá sàsọ́lẹ̀ pẹ̀lú ràpọ́n méyìí wípé kó o fi kalẹ̀ gbogbo ìgbà tó bá iṣẹ́ tọba adẹ́dà bá ti dé ẹ lò fún nígbà tẹ́yìn gbé mọ́tò kalẹ̀ ni tó wá wíìlì mọ́tò yẹn kalẹ̀ mo tán ń pè ní wíìlì gan nìyẹn kì í ṣe wíìlì ẹ bá mi pín ogún mi báyìí mo ṣe pín sóti àsọọ́lẹ̀ náà pèrè kí ni o ó sì dọ̀ràn yàn fún gbogbo ẹni tọ́lọ̀n bá bò láṣìírí tó ní tó lè ṣe kalẹ̀ kó ṣe kí ni ká ṣe ọlọ́run bà náà láṣìírí ibn umar rọ́bì ọlọ́wà ní ọmọ ọlọ́mọ afọláyọ́ sọ àti bàbá ẹ̀ ó ní tọ́ bá ti wá rí qawman muslimin àwọn ìjọ kan tẹ́jẹ́ mùsùlùmí ajẹ́ pé ash-shartul awwal qabla an yakuna al-amal fi sabilillah àmọ́jẹ̀mú àkọ́kọ́ tá a fi sọ pé lágbájá ń ṣe fi sabilillah labudda an yakuna muslim ó gbọ́dọ̀ jẹ́ kí ni ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí torí pé ni tí ó ṣiṣẹ́ iṣẹ́ tá a bá fẹ́ ṣe ìjọ kan ṣoṣo ìjópájú sẹ́lẹ̀ fọba adẹ́dà ni ó sọ sẹ́yìn dàtẹ́wọ́gbà kì í ṣiṣẹ́ kọ́ ló máa dètámì rẹ̀ iṣẹ́ ẹ̀kọ́ ló máa dètámì ìyẹn lè ṣe dáadáa lóòótọ́ káwọn yóò dẹ̀ máa ṣàdúrà fún wọ́n ṣàdúrà fún láyé ni sọba adẹ́dà ti tẹ́wọ́ gbà àmọ́ mẹ́jẹ̀mú àkọ́kọ́ tọba adẹ́dà máa fi gbaṣẹ́ lọ́wọ́ èèyàn táàbì sọ pé iṣẹ́ yìí fi sabilillah ẹnìyẹn gbọ́dọ̀ jẹ́ muslim qawman muslimin yaghzuna qawman mushrikin tí wọ́n ń bá jà àwọn ìjọ ẹlẹ́bọn ẹ ti rí báyẹn ìyẹn ni pé kì í ṣe mùsùlùmí pẹ̀lú mùsùlùmí ara wọn ara o no no no kì í ṣẹni tí ń bẹ́ni tí ò bá jà tí ń bá jà ó ti abẹ́ni tí ń agbésùmọ̀bí tí ń bá tí ń pa aráàlú tí ó ṣẹ̀ òun kọ́ là ń sọ ohun tó ti táwọn èèyàn kan wà máa pa àwọn èèyàn ní kọ́nà kan tí wọ́n máa pariwo jihad fi ṣẹ̀bi kì ṣe ẹ̀kọ́ ló ń sọ ìyẹn kọ́ kì ṣe fi ṣẹ̀bi lè rárá fi ṣẹ̀bi lè rà á kò dám alẹ́bí amara Allahu alla yaqtula nafsan bighayri haqq àwọn tí wọ́n ń tẹ̀jẹ̀ àwọn tó bá dẹ́dà sọ pé èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ tẹ̀jẹ̀ aláìṣẹ̀ lẹ́lẹ̀ kódà tí ìbá mùsùlùmí whatever the case may be so ẹ wò lónìí gbogbo táwọn èèyàn máa ń rò pé eh, jihad ní òfin kìí ṣe fi sabilillah qawman yaghzuna qawman minal mushrikin àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ tán gbógun ti mùsùlùmí fadfa ilayhim al-jamala àwọn yẹn tó bá ti rí wọn gẹ́gẹ́ bí àsọ́lẹ̀ bàbá rẹ fún wọn ní o wọn rà kún mí jẹ́ kí wọ́n lọ fi jagun sójú ọ̀nà ẹ̀sìn. àmọ́ wa asahaba fa wa asahaba sọ̀rọ̀ ẹni tó wá bá ẹ̀ yìí ìyẹn ibn ajalani almaharibi tó lóun wà nínú ibn zubair ẹ mọ̀ gbọ́ tó lóun wà ní kíni àtòun àtìyàn rẹ̀ tó lóun wà nínú ogun Jésù ibn Zubair tó ti yé lọ mọ̀ dáadáa fi sẹ̀bílẹ̀ rẹ̀lmẹ́rin kọ́ọ̀mìn ọ̀rọ̀ wọn ò yàtọ̀ sí ọmọdé méjì tí wọ́n ń jà lórí kíni o ayò òǹyàbọ̀ òtọ́ọ̀bà talẹ́ni tí ó gba stampu bá a ṣe lè túmọ̀ àwọn olùmọ̀ ní ẹ̀dà ọ̀rọ̀ lọ́rọ̀ yẹn lọ́dọ̀ ìbùnú ọ̀rọ̀ náà fọ́ọ̀mù yẹn gẹ̀lẹ́mẹ́rin kọ́ọ̀mìn sọ oróhùn àtẹnitafẹ́ lọ bájà mùsùlùmí náà méjèèjì àwọn olùmọ́ni hadha tadullu ala fiqhi ibn umar wa ijtihadi minhu àgbọ́yé rẹ̀ àti gbìyànjú ibn umar lọ́rọ̀ yẹn pé eh, ibn zubair àti yusuf bin hajjaj tí wọ́n fẹ́ lọ bájà yẹn àwọn méjèèjì lọ́dọ̀ tóun mùsùlùmí ni wọ́n kálukú ń jàjà ìjàláṣẹ ni àyùm ìyọ́dọ̀ àtọ̀rẹ̀ ta nínú àwọn méjèèjì tí wọ́n gbé stampu ṣe mọ̀ pé ẹni bá ti jẹ́ pé òun ló ní stampu òun ló láṣẹ so wọ́n ń ajala àjálá aṣáájú àti ipò àkíyèsí lórí ibi tó àdéhùn ìparí sí òun ni pé àìjàjà ẹlẹ́yàmẹ̀yà àìsí ìjàjà talẹ́ni tí ó jò lórí wọn lè gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n selection kálukú wá lọ kó àwọn èèyàn jọ wọn wá ní apara wa ní wọn wá pààyàn nítorí kíni nítorí ìjà ṣáájú òun ṣe o tẹ́niyẹn bá dọ́dọ̀ ọba dẹ́dà yóò rojọ́ o ẹ̀mí rẹ̀ tó fẹ́ bọ̀yàn àmọ́ náà lẹ̀mí fún wa o a rí pé kò Ibn Umar wá sọ pé má fún wọn nílàkúnmí yẹn àbí fún wọn ìyẹn ni pé tí mo fẹ́ jẹ́ kó gbọ́yé sọrí èyí tí wọ́n ń jà yẹn lọ́dọ̀ tòun ìgbìyànjú tòun ìbojúsùn tòun ìrírí tòun òun ni pé view tòun òun ni wípé fi sabili gẹ̀lmẹ́ẹ̀lẹ̀ qawmin ìyába ayóhùn yaba tọ́ra kálukú ń wo talẹ́ ní fẹ́ jẹ́ kí ni tó fẹ́ jẹ́ aláṣẹ abdulayi subhanahu wa ta'ala kó tó mọ́ sáyọ sọ wájú ṣáìdì ni pé Ibn Umar gbà tí ó bẹ̀rẹ̀ wá sí yẹn tí ó bẹ̀rẹ̀ admonition yẹn kí ló ṣe ó ní ìyá gbòòna ìyá ó console ọmọ yẹn pẹ̀lú gbólóhùn tọkàn ọmọ yẹn ó ṣe kínní tí ó balẹ̀ abẹ́ aláàkóso máa ṣàyọ̀nù sí wa àdéhùn tẹ̀lé wọn adásánà Umar bin Hafs qala haddasana abi qala haddasana Amash Amash Suleiman bin Mihran qala haddasana Zayd bin Wahab qala sami'tu Jarir bin Abdullah al-Bajali as ani nabi yi sallallahu alayhi wa sallam da na kí atọ̀ lọ́lọ́ kọ́ máa bá ma la yarhamu nasa la yarhamu Allah allahu akbar ma la yarhamu nasa la yarhamu Allah gbogbo ẹni tí o bá ti kẹ́yàn ọlọ́run ní kẹ́ a rí a ti eléyìí tadullu ala fiqi imam al-bukhari ó ń tọ́ka lórí àgbọ́yé àáfàá yẹn àáfàá wa abdullahi eh, muhammad bin ismail al-bukhari ó ń tọ́ka lórí àgbọ́yé bàbá yẹn torí pé àbí ìsànmúwáyì ó bá a mú gan ìyẹn ni pé gbogbo òbí kọ̀ọ̀kan gbogbo àgbàlagbà kọ̀ọ̀kan tí ò bá ti kẹ́ ọmọdé ọmọ oníṣẹ́gínní ọmọdé ò ní kẹ́ ìwáṣọ ọmọdé nìkan ìyẹn túmọ̀ sí pé tẹ́ bá ti láàánú èèyàn àwọn èèyàn ní ránú gbà àwa rí i pé n tó jẹ́ kí violence kó gbòde lásìkò yìí tọ́mọ ò ní compassion fáwọn òbí rẹ̀ òun náà ni pé wọ́n ṣe kí ni wọ́n á láàánú àwọn èèyàn láàánú àwọn èèyàn ẹ wọ́n nu àdúrà tó dáa tí Allah subhanahu wa ta'ala kọ́ wa nínú suratul Isra òun ni wípé táwọn òbí wa bá dàgbà tí wọ́n bá dépò àgbà àbọ̀bá dẹ́dà mú wọn sọ́dọ̀ ẹ wàdúrà tó bá dẹ́dà ní ká ṣe oníkà pé rọ́bì ọlọ́run ìràhámù ùmá bá mi kẹ́ wọn kàmá ọ̀bàyẹ́ni sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n sì kẹ́ mi ní kékeré ajẹ́ wípé ọmọ ò ní gbàgbé báwọn òbí ṣe kẹ́ ọlọ́run abẹ àwọn tààtàrà àwọn jáde àtòbí ẹnì kọ̀ọ̀kan wa àwọn tí ò sì bá wa kẹ́ wọn àwọn tí ń bẹ lórí ilẹ̀ náà abẹ Allah subhanahu wa ta'ala bá wa kẹ́ wọn kí ayé ìyẹn túmọ̀ sí wípé ó dọwọ́ wa àwọn tá a jẹ́ àgbàlagbà ẹ̀jẹ̀ kẹ́ ọmọdé ọmọdé náà lè ṣe kí ni kó lè kẹ́ wa ẹ rí i pé ńgbà tágbàlagbà bá ń bọ̀ táwọn èèyàn bá mọ̀ pé bàbá yẹn burú ládùúgbò tó bá fẹ́ já kọ́tà àwọn ọmọdé kan sáni tó bá fẹ́ fún kọ́tà bó fẹ́ ṣe nǹkan kan wọ́n kàn sígbà táwọn ò ni wọ́n kàn bójú sá torí pé bàbá yẹn náà ò ṣe kí ni kò fàánú báwọn èèyàn lò òun ló fàtà náà bí fi ní láàyè máa láàyè ọ̀hánà náà sá ẹni tí ò bá ti lè kẹ́ àwọn èèyàn láàyè ọ̀hánà ọ̀lọ́ ọba adẹ́dà ò ní ṣe kí ni kò ní kẹ́ ẹ̀jẹ̀ kákàtí sinmi tó tún tẹ̀lé àdẹ́sẹ̀ náà hajj بن من حال قال حدثنا شعبة بن بن حجاج قال بن شعبة بن مغيرة قال أخبرني عبد الملك قال سمعت قبيصة بن جابر قال سمعت عمر رضي الله عنه حصروا ابن عمر حصروا عمر جاني أم خطاب ان عمر سيقي أنه قال عمر بن خطاب رضي الله عنه ان ما لا يرحم لا يرحم أتريبا ما لا yarham la yarham ẹni tí ò bá ti kẹ́yàn wọn ò ní kẹ́ tẹ bá wò lẹ́nìí tí abiyamọ bá ya ọ̀dájú fọmọ ọmọ ó dájú padà ọmọ tó yẹ kí ó máa sùn ọmọ tó yẹ ká máa pampa ká pọ̀n sẹ́yìn tá a bá ti lè gbé ọmọ yẹn sórí ọ̀kadà tá a dájú rẹ̀ ta ni ó máa lọ dé kíá tí ó ti tásìkò tó yẹ kó kúrò lọ́dọ̀ wa ọmọ yẹn ó dájú òbí rẹ̀ tọ́mọ bá sunkún sunkún sunkún pé ẹ̀fílẹ̀ ẹ̀ máa yóò dákẹ́ ẹ̀ máa gbé lọ yóò dákẹ́ ẹ̀ máa gbé lọ ẹ̀ dákun kí là ń bá kiri kí làwọn abiyamọ tòní gan bá kiri gan náà lónìí tí ò wá sábiyamọ àfi bá ń bímọ bímọ ló wà kò sí kíni sábiyamọ mọ kò sálànú mọ sòtá àbá ti lè kẹ́ àwọn ọmọdé ká kẹ́yàn ká rẹ̀ jàjà tó kárí pé ah, abiyamọ ni tí ò bá ti sí yẹn la yorham wala yugfar máa láyàgòfẹ́ ibùdó àfàwà Umar bàkàtọ́ ó ní láyàgòfẹ́rù kò ní rà foríjìn máa láyàgòfẹ́rù ẹni tó ná ìgbà tí ń foríjìn yàn a jẹ́ pé gbogbo ẹni tí máa ń wá àforíjìn àwọn èèyàn kó ní ọmọ ẹsẹ̀ kí ni kó máa sàmójú kúrò ó ní ká bá wọ ọ̀pọ̀lọpọ̀ kékeré kan ní yóò máa ṣẹlẹ̀ láwùjọ àwọn yóò kàn ní ó fọ́ plate number ó fọ́ iná mọ́tò mi èmi náà ò sí kí mi nígbà ó yá ó sẹ̀mí ẹni tó lè sọ òsì máa gbé lọ kóòtù ni kò sí táà ti forí wọ́n dẹ̀ wá pílìdì fún pé ẹjọ́ ẹ fàmójúkò fọmọ yìí ẹ mójúkò fún ẹ foríjìn ó ní òun ò ní foríjìn láéláé ká máa bá àwọn olùjà méjì parí ìjà kéèyàn ó sọ pé òun ní ṣe kí ni òun ní foríjìn láyéláyé subhanallah ẹ̀dá ni wá kullu ibn adama khata'un gbogbo ọmọ adama ní kíni làláṣiṣe wọ̀kọ́ yìí wọ́n kàtọ̀ iná àtàwàbù ẹni tí sì ń lóore jù ní aláṣẹ náà lẹ́tí tó ń wá tutù bá. wàlà yóò fa àmà làyà ìf wọn ò ní sàmójú kúrò fún gbogbo ẹni tí ò bá ti sàmójú kò fún yàn wọ́n máa ń pe àwọn síyàgì yìí ní àlìjẹ̀zẹ́ omi jíǹsẹ̀l amẹ́l ń téèyàn bá ti ṣe ní ó ti kíni ní ó gbà ẹni tí ò bá ti mójú kúrò fọmọdé gbogbo tọmọdé bá fi ṣẹ̀ wá náà kọ́ là máa fi nà àwọn kankan wà tá a máa ṣe tàzírù fún akẹ́mọ̀ kìíní lọ àmọ̀ kìíní lọ àmọ̀ kìíní lọ àmọ́ kéèyàn sọ pé ẹ̀gbọ́ kò sẹ́ni tó lè bẹ̀ mí tí wọ́n àwọn ọ̀gá kan wà òun ló fà tó jẹ́ pé gbogbo ọmọ tí wọ́n kọ́ńṣẹ́ wọn ò tiẹ̀ rí tí wọ́n rò torí wípé wọn ò lámọ̀jú kúrò wọn ò lámọ̀jú kúrò ọ̀gá tẹ́ ẹ bá ju one naira ọ̀gá nù ẹni tó lè sọ́ọ̀sì ọ̀gá ó gbà mí tẹ́ ẹ báyìí barin iṣẹ́ jẹ́ mistakenly ọ̀gá ò sí kí ni ọ̀gá ò ní gbà wọ́n gbàrọ̀ tó àjẹ́ pé tá a bá fẹ́ kọ́ ba abẹ́dà káwọn èèyàn náà máa mójú kúrò fún wa káwa náà máa rá mójú kúrò ní gbogbo àyíká yìí tá a bá wà tó ti ẹ̀jẹ̀ káwa náà máa mójú kúrò fáwọn èèyàn. Umar ni wàlá yóò fa àmà làyẹ̀ if wàlá yóò wákọ̀ máa làyẹ̀ tàwákọ̀ láyé wákọ̀ kò lè rí ààbò ẹni tí ò bá ti wá ààbò fáwọn èèyàn àbíkátú pé kò lè rí ààbò ẹni tí ò bá ti wá ààbò fẹ́mi ààrẹ so gbogbo precaution tó bá yẹ ká take tá a bá ti take rẹ̀ kéèyàn má retí pé òun rí kíni òun rí ààbò tó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ try láti rí wípé àwa náà ti take precaution nínú gbogbo ọ̀nà tàbá rìn ẹ jẹ́ ká parí ìjókòó yìí pẹ̀lú kéèzì hadith ilẹ̀ ifki hadith kí tó ṣẹlẹ̀ ní suratul tọba dẹ́dà sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú sọ́ọ̀tù ní Quran twenty four nígbà tí àwọn èèyàn parọ́ aburú mọ́yàwó Aisha radiyallahu anha ẹni ó sì parọ́ yìí ó jẹ́ bí èèyàn kan tí Abubakar máa ń ṣe dáadáa sí nígbà tí wọ́n á parí ọ̀rọ̀ yẹn tí Quran wá sọ̀kalẹ̀ tó bàrà ìyá wa ṣé ẹ̀ mọ̀pọ̀rọ̀ yẹn lé agbára púpọ̀ Abubakar lérí wípé òní ṣe kí ni òní ṣe dáadáa fárakùnrin yẹn mọ́ Allah ni wàláyà tẹ́lì olùfọ́dúnlé wàsáà wàláyà يأتلي فضل وساعة منكم وساعة أن يؤتوا أولو القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفح وليعفوا وليصفح ألا تحبون أن يغفر الله لهم ó ní kí ni ṣe talẹni tó sọnù ẹni tọ́lọ́ ń dá lọ́lá tó lóun ní ṣe dáadáa ulul qurba ẹni

أبي الله سبحانه وتعالى أن يكفر لنا ذنوبنا جميعا يا رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك